إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba Allah àtọrọ ìkẹ́ ọlọ́run ọba náà àti àsàlátù rẹ̀ kó lọ máa bá òjíṣẹ́ ńlá Muhammad صلى الله عليه وآله وسلم أبا الله سبحانه وتعالى إليه ما شابية وره لوني ní abẹ́ àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run tí a mọ̀ sí tafsirul Qur'an níbi tí a ti dúró síájú kí a tó bẹ̀rẹ̀ Ramadan ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú àbí Allah subhanahu wa ta'ala kó má ṣe fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ suratul ma'ida aya 64 suratul ma'ida aya 64 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداء مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثير منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أدفأها الله ويسعون والله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين آية àti mẹ́nubà ní ṣókí ṣáájú kí a tó bẹ̀rẹ̀ Ramadan ṣùgbọ́n orí àyà yìí kò <clears throat> náà ni a ti bẹ̀rẹ̀ nítorí àwọn àǹfààní kan ètò ní ṣe pẹ̀lú àdìsọ́kan àwa mùsùlùmí lórí manhaj ahli sunna wal jama'a tó yẹ kí agbó àgbọ́yé rẹ̀ ká sì máa òkodoro èyí tó jódodo nípa àwọn sífáàtì ọlọ́run ọba àwọn ìròyìn ọlọ́run èyí tí ọlọ́run ọba fi ròyìn ara rẹ̀ nínú àyà yìí ọlọ́run ọba ó ń fún wa nírò nípa àwọn àwọn náà làwọn tá ń pẹ́ láwọn Yahudi wọ́n jọra wọn lójú púpọ̀ wọ́n ní gbéraga ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo ẹni tí ó bá jẹ́ onígbéraga ọmọ ìyá àwọn Yahudi ni nínú àdánwò àwọn Yahudi nínú tó kó bá wọn tó bá wọn lẹ́sìn jẹ́ níwájú ọlọ́run tó sọ wọ́n di alimakubóba àlèyìn àwọn tí ọlọ́run ọba bínú sí ọ̀kan nínú ẹ̀ òun náà ni alikib ìgbéraga ọ̀kan nínú ẹ̀ òun ni alhassad kìí ta ẹ̀gàn ó ṣokùnfà ní tí ó ti muhammad sallallahu alaihi wasallam ló ti ṣe ọ̀kan nínú ṣe sí wọn èyí tó burú jáì o náà ni ká mọ̀ ní lẹ́mí ìgbéraga pé kò sí táà lè sọ kò sí táà lè ṣe ẹ̀ sì rí nínú ṣe sí wọn dọ̀la àwọn gbà wípé àwọn lè ju àdó olóró sórílẹ̀-èdè tó bá wà wọn ẹni bá rí ó ń bẹ̀ kò sí tí ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ṣe ìdá kanú ìdá mẹ́wàá rẹ̀ fáwọn gbogbo ayé ni ó máa parí ìgbéraga ó ń bẹnú àwọn ẹ̀mí àwọn al-Yahud débi pé ìgbéraga wọn yìí ó bá wọn débi kan máa sòdì ọ̀rọ̀ sọ́lọ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní wa qalatil Yahud yadullahi maghlulah ọlọ́wọ́n ní àwọn Yahudi wọ́n ń sọ in tí kìí ṣe tọ́lọ́un wọ́n ní yadullahi maglula wọ́n ní ọwọ́ ọlọ́run wíwo lọ́wọ́ rẹ̀ wo báyìí yadullahi maglula wọ́n ní ọlọ́run ọba ọwọ́ rẹ̀ wo báyìí ni ìtumọ̀ tí wọ́n ń sọ náà ni wípé inna Allaha bakhil wal iyadu billah wọ́n ni ahun lọ́lọ́n wọ́n láhun lọ́lọ́n wọ́n wá fi àgbékalẹ̀ ọ̀rọ̀ ń wọ́n ní yadullahi maglula wípé ọwọ́ ọlọ́run ó wo báyìí ni gbogbo ọwọ́ tó bá sì ti wo ìjí ń bẹ nú rẹ̀ kò lè jáde ìyẹn túmọ̀ sí wípé ahun lọ́lọ́run lórí ahọ́n wọn ọba tó ga ní Allah subhanahu wa ta'ala in tó sọ síta ọlọ́run gbọ́ in tó ń rò nínú ọkàn tó sọ síta gan ọlọ́run ọba gbọ́ ọlọ́run wá sọ tí àwọn Yahudi ń wí yìí ọlọ́run wá fún wọn létí ọlọ́run gullet aidi ọlọ́run ọwọ́ tí wọ́n ló wo kì í sọwọ́ èmi ọlọ́run ọlọ́run kọ́kọ́ fèsì lórí tí wọ́n sọ ohun ó ṣe náfíù rẹ̀ pé kò rí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà náà ọlọ́ni wọ̀lú inú bìmọ̀ kan ọlọ́ni a ti gbé wọn ṣépè a ti sọ wọ́n dẹni ègún a ti sọ wọ́n dẹni làánà bìmọ̀ kọlù àìbì sábàbí mọ̀ kọlù látara èyí tí wọ́n fi ẹnu wọn sọ látara èyí tí wọ́n fi ẹnu wọn sọ láti ṣàlàyé fún wa wípé ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu yìí ẹ jẹ́ ká kíyèsí ọmọnìyàn lè di olórí ibú níwájú ọlọ́run látara tó fẹ́ni sọ ọmọnìyàn lè fa ìbínú ọlọ́run lérẹ̀ lérí látara tó fẹ́ni sọ afọ́ abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu nínú ọ̀rọ̀ wọn tó gbajúmọ̀ wọ́n ní albala'u موكل بالمنطق البلاء موكل بالمنطق ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn àdánwò àjálù burúkú ń gbà míì ìmọ̀ ń ṣẹlẹ̀ látara tọ́mọ nìyàn fẹnu ààrẹ pè sírẹ̀ bilmantika ibilkalam tọ́mọ nìyàn fẹnu ààrẹ pè ó lè ṣokùnfà ìbínú ọlọ́run lórí a gbọ́dọ̀ kíyèsí ní tí ó máa jáde láhàn wa innal abda la yatakallam bil kalima ìṣọ́lọ́wọ́n bá ní ọmọ nìyàn ó máa sọ ọ̀rọ̀ kan nígbà míì ọ̀rọ̀ yìí sì ní o ní kàákún wọ́n kàn sọ ni ọmọ nìyàn sì lè dorí ibú látara ọ̀rọ̀ ó sì lè do olóríire látara ọ̀rọ̀ náà ẹ ká ṣọ́ àhàn wa àwọn al látara ìgbéraga tó ń bẹ lára wọn àwọn èé tí ẹ̀ kó ahọ́n wọn níjànú àwọn gbà pé kò sí táwọn ò lè sọ àwọn lágbára àwọn lọ́gbọ́n àwọn lóye gbogbo nǹkan bẹ lábẹ́ ìkápá àwọn kò sí táwọn ò lè sọ wọ́n wá bá dọ́dọ̀ ọlọ́run náà wọ́n ní yadullahi maglula wọ́n ní wíwo lọ́wọ́ ọlọ́run wo lójú ẹsẹ̀ ọlọ́run ní gúnlẹ̀tì èdè ọlọ́run ní ọwọ́ tí wọ́n ló wo wà ló inú bí máa kọ́ọ̀lù ọlọ́run ní látara tí wọ́n sọ yìí a ti sọ wọ́n dẹni ègún a ti gbé wọn ṣépè a sì ti bínú sí wọn baliyadahu mabesu tọ́ta ni yóò fi kùkẹ́ ìfàyẹ̀ṣà ọlọ́run dájúdájú dájú ọwọ́ ọlọ́run ọba méjèèjì baliyadaa'u hasunun lil idafa ay baliyadaanihi ṣùgbọ́n àwọn amúnú ni ẹ kúrò ń bẹ̀ nítorí idafa ọwájẹ́ níṣe ni ọwọ́ ọlọ́run ọba méjèèjì mabisu ọ̀tàn ọlọ́run ọba tẹ ọwọ́ rẹ̀ méjèèjì ọwọ́ rẹ̀ owó ìtumọ̀ eléyìí ni wípé ẹni tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́rẹ níṣe ní máa tẹ́ ọwọ́ sílẹ̀ báyìí kì í di ọwọ́ ọlọ́run wá ròyìn ara rẹ̀ bí kẹsìrọ̀tìl bàbà wàlìkárọ̀m wàlìjúùd ọlọ́run ròyìn ara rẹ̀ pé kò tún sí ẹnìkan tó lè tani lọ́rẹ tó tó wọn ọlọ́run èé ṣe táwọn al tí wọ́n wá ń fi ahun tàfin ròyìn Allah subhanahu wa ta'ala yunfiqu kayfa yasha bó ṣe wù ọlọ́run níṣẹ́ máa tọrẹ ẹni tẹ́ rò pé kò yẹ kó ní ọlọ́run á sì fún ẹni tẹ́ rò wípé ó ti ní òǹdíwọ̀n bó ṣe yẹ kó ní ma ọlọ́run á fún jù bẹ́ẹ̀ lọ yunfiqu kayfa yasha áyà yìí àfáwà al'imam ibn kathir alayhi rahmatullah wọ́n ni yukhbiru ta'ala anil yahud alayhim la'a'inullahi almutatabi'ati almutatabi'atu ila yawm al-qiyamah wọ́n ni ọlọ́wọ́ bá ń fún wa nírò nípa àwọn yahudi kí láàánà ọlọ́run tí ò ní fìgbà kan dúró kó máa jẹ́ tí wọ́n ti ríjọ́ gbọ́dọ̀ kẹyà bí annahum wasafuhu ta'ala látara kó wọ́n ròyìn ọlọ́run ọba an wọ́n sọ ọlọ́run uluwan kabira bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ó tayọ in wọ́n sọ lẹ́nu wọn yìí bí annahu bakhil wọ́n ní ahun lọ́lọ́run kama wasafuhu bi annahu faqir wa um agniya láàyè nínú kùránì náà wọ́n kulẹ̀ fi ròyìn ọlọ́run wọ́n ní tálákà lọ́lọ́run àwọn ni ọlọ́rọ̀ wà ábẹ̀rù anìlbùkùlì wọ́n wá ń fẹ́ pé ọlọ́run ní ahun wọn ò lámọ́lẹ̀ di àǹkọ́ọ̀lú yadullahi maglula wọ́n ní ọwọ́ rẹ̀ ó pé ó wo ó báyìí ìtumọ̀ rẹ̀ ní kìnnáyàtán anil bukhli wípé ahun ni ọlọ́run àfáàní wa qad radda Allahu alayhim bima qaluhu ọlọ́run bá dé ìsìn fún wọn látara tí wọ́n sọ yìí wa qabalahum fima ikhtalaquhu wa aftaruhu wa'tafaquhu ọlọ́run ọba ó wá dá wọn lóhùn pẹ̀lú àdápa irọ́ tí wọ́n pa yìí ọlọ́ni gullat aydihim wa lu'inu ayé wa hakadha waqa'a in tí wọ́n fi ń ròyìn ọba yìí ara tí wọn ló wà kìí sóhun ọlọ́run àfọ́ ibn kathir alayhi rahmatullah wọ́n ní bọ́lọ̀ ń ṣe wí yẹn gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí fa inna indahum min al-bukhli pàápín ahun ọ̀dọ̀ wọn ló wà àwọn yahudi tí yahudi bá ń ṣe dáadáa kan fún yín ìṣe pé wọ́n fẹ́ràn yín ẹ má rò pé kódà wọ́n fẹ́ràn wa ara ó ní tí wọ́n fẹ́ mú lára yín ó ní tá fẹ́ kó lórílẹ̀-èdè yín ó ní tí wọ́n fẹ́ lò lára yín lẹ́fìrẹ́ lómi pé ah ń fẹ́ jápa ń gbọ̀gbọ́ wá jápa ẹ̀bá abílẹ̀ rẹ̀ pé iṣẹ́ wo ló ń ṣe yóò ní iṣẹ́ tó ń ṣe iye dọ́là sí báyìí ló ń gbà lẹ́sùn kódà wọ́n kẹwàá òǹlàkì orílẹ̀-èdè wa tó yẹ kó tá a bá ń ṣiṣẹ́ kan owó tá a gbọ̀ ní tó nǹkan àkọ́kọ́ náà ìdílé rẹ̀ wípé nínú owó tó ń gbà ẹ̀ èló ni owó tax tó ń san lórí ẹ̀ ṣé ẹ̀ mọ̀kẹ́ bọ́wọ̀ yẹn bá ṣe pọ̀ sí ni tax ní òpọ̀ nígbà wọn bá yọ owó tax owó lé àti àwọn owó míì láti gba àwọn ìwé ìgbélú míì nígbà tó bá fi wulẹ̀ kò ní sí nǹkan kan mọ́ ọ ma ṣiṣẹ́ fún wọn ó ní owó tó pọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ò ní lápò àkíkà bó ṣe rí ọ ma yáwó gbèsè pọ̀ sí interest ó pọ̀ sí ẹlẹ́ẹ̀kejì lè alòbí sí kéèyàn lọ sẹ́yìn odi fúdi kan àbí di míì ṣùgbọ́n àwọn tó bá fẹ́ jáde kó lórílẹ̀-èdè yìí tó fẹ́ lọ máa gbẹ́yìn odi mọ kókó kí ló gbé ọ jáde ní tó bá rí wípé o lè rí ṣe yanjú lórílẹ̀-èdè nàìjíríà kò nídìí kó jáde máa ṣe lórílẹ̀-èdè rẹ náà àlàúmọ̀ ìlà àbí bá rí pé ẹ̀kọ́ kan bẹ tó fẹ́ lọ kọ́ tí ò sí ń bí àbí tó tún já sí ọ̀run bẹ̀ jù lọ ó lè lọ àbí fún òwò kan àbí fún ìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n wọ́n tọ́lọ́wọ́n ọba ti gbà láàyè ó ti tó ó tún ṣẹ́kù ọba ta gbogbo ilé tó ní ọta gbogbo ọkọ̀ wọ́n ní kí ló dé olóhùn lọ lébù ṣé wọ́n ń fọ́ owó sílẹ̀ lẹ́m̀bẹ̀ nígbà bá débẹ̀ ọ padà mọ̀ yàtọ̀ láàrin ilé àti ibi tó wà àwọn àlìyahud yẹn àfọwà ibn Kathir ó ní tí wọ́n fi ròyìn ọlọ́run ọba yìí in tó ń bẹ lára wọn gan-an náà fi ròyìn ọlọ́run tán bá pe ọlọ́run ní ahun wípé ìròyìn ahun yìí fa inna indahum minal bukhli pàápín ahun ó ń bẹ lára wọn walhasad kéta ó ń bẹ lára wọn bàbá rí pé orílẹ̀-èdè kan ó ní nǹkan kan jù àwọn lọ wọ́n mọ̀ ṣèkètò lédè wọ́n mọ̀ pè wọ́n lórúkọ tí èsì tí wọ́n gbogbo ọ̀nà tí nǹkan yìí ó fi bàjẹ́ ni wọ́n mọ̀ san tí ó fi wá di tí wọ́n. kí náà ń ní alhassan òun náà ni tamanni zawali ni'mati llahi inda nas inda shakhs kọ́mọ̀nìyàn máa rán kan kí oore tọ́lọ́run sí fọ́mọlà kejì kọ́ bọ́ dànù kọ́lọ́run wá gbé fóun eléyìí ń bẹ lára àwọn Yahudi dọ́là gbogbo wàhálà ti ń ṣẹlẹ̀ láyé lẹ́ni ní middle east kò sẹ́yìn wọn nítorí pé ọlọ́run ọba kẹ́ àwọn ilẹ̀ lárúbáwá ó fún wọn lépo ó fún wọn lálùmọ́nì nínú àwọn ìyàwó jí òdù sí bí kó ṣe pé tí wọ́n ni ló fi jẹ́ pé gbogbo àwọn ilé agbára orílẹ̀-èdè amẹ́ríkà gbogbo àwọn ilẹ̀ lábáwọn náà lọ gbé sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti fi ròyìn wọn ìròyìn tẹ́yìn fi ń ròyìn ọlọ́run nípa ahun nípa kéka nípa ẹ̀yìn ló wà ọba ọlọ́ni n'i yadahu mabsutatan yunfiqu kayfa ṣá níṣẹ́ ni ọwọ́ ọlọ́run ọba méjèèjì ọlọ́run tẹ̀ sílẹ̀ gbaragada báyìí tọ́lọ́run sì máa ń tọrẹ fún gbogbo ẹni tó bá wù ú nínú àwọn ẹ̀dá rẹ̀ ṣèyàn nìkan tó fi dórí kòkòrò dábà fún gbogbo ẹ̀dá rẹ̀ ni bó o ṣe bó ṣe wù torókè tó bá pé ká lo bó ṣe wu ẹ̀dá ni kò yẹ kẹ́lòmí òrùn jẹjẹ wọ́n náà máa wọ ẹlòmí tọ́lọ́n bá kàn kó jẹ mú rẹ sábẹ̀rẹ̀ tó bá ṣẹ́ díẹ̀ báyìí yóò fi mi pa ọ́ yóò fi mi pa ọ́ yóò dínà àwọn ọ̀nà jẹmọ́ tó bá ní kí ló ṣe yóò ní ọ̀ọ̀ṣẹ̀ ṣùgbọ́n fẹ́ jẹ́ kọ́ ọmọ pọ̀ ń jù ọ lọ ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bó rí bẹ́ẹ̀ yunfiku kaifa yasha kìí ṣe kaifa yasha náà bọ́lọ̀ ń bá ṣe fẹ́ ní ṣe máa tọrẹ rẹ̀ fáwọn ẹ̀dá rẹ̀ ayé bal huwa al-wasi'ul fadl ọlọ́run ọba lọba tó gbáàyè nínú ọlá aljezilul apọ̀ òun lọba tó ṣe wípé ọrẹ rẹ̀ pọ̀ alladhi ma min shay'in illa indahu khaza'inuhu òun lẹni tó ṣe wípé kò sí ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run àyàfi kó ṣe pé pẹpẹ ọrọ̀ jíjẹ múmu wọn ọwọ́ ọlọ́run ọba ló wà wọ́n wọ́n lẹ́rí máa bí kálkì ìmì nìmatin fàmínú wàdà gbogbo ẹ̀dá ọlọ́run pátá kìí ṣe yẹn nìkan èyíkéyìí nínú ìdẹ̀ra tó bá kángun sọ́dọ̀ rẹ̀ èyíkéyìí nínú ìdẹ̀ra tó bá kángun sọ́dọ̀ rẹ̀ mọ́rùpá gbára rẹ̀ ni o ọ̀dọ̀ ọlọ́run nìkan ìdáyà náà ti wá la sharika la ọba yìí kò lórogún alladhi khalaqa lana kulla shay'in mimma nahtaju ilayhi ọba yìí nìkan lọba tó gbogbo ń ta bùkátà sí fún ló pèsè rẹ̀ fún wa fi laylina wa naharina wa hadarina wa safarina wa fi lọ́sàn ni lóru ni gbogbo ń ta mọ bùkátà sí mímí ìwà lóru tàmí lókè tàmí lọlẹ̀ ọlọ́run pèsè fún wa ààbò tó dájú tí ó wà pẹ̀lú wa alanúlẹ̀ alamúlẹ̀ kòkòrò kó síbẹ̀ gbogbo èyàn ta ló ń fún wa ọlọ́run ló ń ṣe bàbá ìjẹ́ pé lọ́sàn náà ní ká ń tá ń bọ̀ wa ọlọ́run ló ń pèsè fún wa lórí ìrìn àjò wa ni ìgbà tá ń bẹ ń lé ni àti níbi gbogbo ìṣesí wa pátá ọlọ́run wa àtàkùn min kulli ma sa'altumu èyí tó pọ̀ nínú tẹ́ ń tọrọ lèmi ọlọ́run fún yín wa in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ́ bá ní kẹ́ máa ṣe òǹkà ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún yín lé ní èjì ẹ̀ kan jáde nínú áyà alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà ni wípé àwọn Yahudi wọ́n ní ìgbéraga nínú ìròyìn wọn o ní alkibu ìgbéraga ó sì dá púpọ̀ ká fún ẹnìkọ̀ọ̀kan wa náà ká má ní ìgbéraga o torí pé ìgbéraga yajlibu gádọ́bà rọ́b wà láàánà ìgbéraga máa ń fa kọmọnìyàn orí ìbínú ọlọ́run bó ti wulẹ̀ kó tó ọ̀nkọ́ sí ọlọ́run bákan náà làánà ọlọ́run ó ń bẹ lórí gbogbo ẹni tó bá jó ní ìgbéraga eléyìí jẹ́ ọ̀kan nínú ẹ̀kọ́ a ká mú ńlá náà wọn wọ́n fi ìgbéraga sọ̀rọ̀ wọ́n sì ṣe ọ̀rọ̀ sọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé máa kíyèsí ahọ́n wa nípa ọ̀rọ̀ tí ó máa jáde ń bẹ̀ pàápàá jùlọ sísàkání Allah subhanahu wa ta'ala nípa àwọn orúkọ rẹ̀ àti àwọn òròyìn rẹ̀ yálà ọ̀ ń pa lówe ni ọ̀ ń dà á sọ lọ́rọ̀ ni ó gbúdọ̀ ròyìn ọlọ́run bìnà kò sí wà ìbí yádù ọlọ́run sífà rẹ̀ ni ìròyìn ọlọ́run ni yádù sífà tó ń hakikiyatun zatiyatun azaliya ìròyìn ọlọ́run tí ń bẹ pẹ̀lú ọlọ́run tipẹ́tipẹ́ ni òní yádù tó fi ròyìn rẹ̀ yádù tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ yìí kàmá ẹ́ hádì ìsífà kàmá tẹ̀lé kú bìjọlá yìí bó ṣe tọ́ sí agbúdọ̀ fi ròyìn ẹ̀ bẹ́ẹ̀ eléyìí ò túmọ̀ sí pé ta bá ní ọlọ́run ọba ní ọwọ́ pé gẹ́gẹ́ bí ọwọ́ tiwa báyìí náà ní ara o ṣùgbọ́n láwọn ròyìn ara rẹ̀ pẹ̀lú pò ń lọ́wọ́ ìròyìn ọlọ́run gbogbo tó bá ti wá jẹ́ ìròyìn ọlọ́run àbí orúkọ ọlọ́run a ò gbúdọ̀ fi àbùkù síbi ìròyìn ọlọ́run a kò gbúdọ̀ fi àbùkù síbi orúkọ ọlọ́run nínú àyà yìí àwọn aliyahud wọ́n fi àbùkù ròyìn ìròyìn ọlọ́run kí ni ìròyìn rẹ̀ náà yadu wọ́n ni yádù lọ́yí maglúlà wọ́n fi ròyìn ẹ̀ pé lójú ẹsẹ̀ ọlọ́run dé àwa náà lè ní níbi èdè tá ń sọ kó sínú káròyìn ọlọ́run pẹ̀lú fi ti àbùkù síbi ó kọ ọlọ́run ẹ̀ ìbálọ jẹ́ pé wà yìí ti ń sọ̀kalẹ̀ ni ó súnmọ́ kí wà yìí ó ti sọ̀kalẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táà máa ń sọ káfí lè mọ̀ pé kò yọ ọlọ́run nínú nínú rẹ̀ yóò bá gbà wípé ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n wọn a máa fi ìròyìn àbùkù ròyìn ọwọ́ ọlọ́run ìkan ni ọba ọlọ́wọ́ gbọgbọrọ ọba ọlọ́wọ́ gbọgbọrọ tí a mọ̀ké tí Yorùbá bá ní ọlọ́wọ́ gbọgbọrọ ìtumọ̀ ẹ̀ náà ni wípé ọwọ́ rẹ̀ ó ń tọrẹ ṣùgbọ́n ọwọ́ gbọgbọrọ wọ́n ní a kí àwọn àfáwa ọlọ́wọ́ gbọgbọrọ ṣe mọ̀ pé Yorùbá bọ̀ Yorùbá ní kìíní kan lọ́bàjà ò jẹ́ ṣẹ̀wọ̀n tán pẹ̀lá jà ọwọ́ rẹ̀ gùn ju ẹsẹ̀ rẹ̀ lọ ó ti di àlébù ṣìlá ẹ má fi ìròyìn àbùkù ìròyìn ọwọ́ Allah subhanahu wa ta'ala yálà ẹ ń dà á pè ní torí pé táwọn Yahudi ń sọ iná àdàpẹ̀ ọ̀rọ̀ ni ṣùgbọ́n wọ́n sàfi àbùkù síbi yádù ọlọ́run ọlọ́run takò nínú rẹ̀ náà ní ká máa ṣàdúà ká nílẹ̀ ọlọ́run ọba má fi ọwọ́ ìbàjẹ́ má fi kan ọ̀rọ̀ yín o ìbàjẹ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ mi ìsàfitì ìbàjẹ́ sí ọwọ́ ọlọ́run kò lẹ́tọ̀ ìgbà táwọn Yahudi tí wọ́n sàfitì ahun sí ọwọ́ ọlọ́run kí ọlọ́run ṣe ọlọ́run dá padà ọlọ́run gúlùlà ẹ̀dì so ta bá èyí tó dáa jù ní ká sọ pé ọlọ́run má jẹ́ kí bàjẹ́ kò wọ ọ̀rọ̀ yìí o káyé sọ pé ọlọ́run má fọwọ́ ìbàjẹ́ kan ọ̀rọ̀ yìí torí pọ́lọ́run ọ̀fẹ́ fẹ́ kẹ́ sùròyìn àìdá ròyìn ọwọ́ a rí mú nínú àyà yìí ìgbà tí wọ́n sọ ọ̀rọ̀ yìí ọlọ́run ọba ó kó fún wọn lójú ẹsẹ̀ ọlọ́run gúlù láti ẹ̀yìn bákan náà a rí mú nínú àyà yìí ẹ̀kọ́ ìfèsì ẹ̀kọ́ ìfèsì àti ìfọ́ra ẹni mọ́ níbi nǹkan téèyàn jẹ́ lápòjúwe wọ́n ló lè ní ọ́ orílẹ̀ ìsọlẹ̀ wọ́n ní olè ní ọ́ wọ́n wá ní kó sọ̀rọ̀ ọwá ní olèbáwo i'm a teacher i'm sọ ó kọ̀kọ́ dìbọ́ǹkì ní tí wọ́n sọ pé kì í ṣe olè akọ́mọlẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ fífèsì nìyẹn ṣùgbọ́n pé wọ́n ló lè ní ọ́ wọ́n ni yádùn lọ́hì maglúlà wọ́n ni ọwọ́ ọlọ́run ahun ni lójú ẹsẹ̀ ọlọ́run gúlàtí ẹ̀yìn ni ìmíkọ́ wọ́n ló inú bí ma kọlù ọlọ́run ni mo gbé wọn ṣépè pẹ̀lú tí wọ́n sọun lẹ́yìn ọ̀rẹ́ látọ̀sẹ̀ o ní pé tí wọ́n bá ti pè ọ́ lórúkọ tí kìí ṣe tie àkọ́kọ́ ni wípé kọ́kọ́ dìbọn kìkìní yẹn pé èmi ò jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà naa ni ko wa sọ bó bá je jẹ́ abẹ́ Allah subhanahu wa ta'ala kẹrọ wọn bá tí ó mọ́ṣẹ́ fún wa ní àgbọ́yọ̀ rẹ̀ bákan náà a rí pé Allah subhanahu wa ta'ala ó ròyìn ọwọ́ rẹ̀ wípé méjì ni balyadáhù méjì lọ́wọ́lọ́ láì mí náà al-Qur'an ọlọ́run ròyìn ọwọ́ yẹn pẹ̀lú ẹyọ kan láì mí ọlọ́run yẹ pẹ̀lú púpọ̀ láì mí ọlọ́run ròyìn yẹ pẹ̀lú méjì ọlọ́ni yadu Allahi ọlọ́run ọba ní oròyìn bí aidi wàsàmáà bànàìnáà bí aidi wà iná lámùsọ̀ jámù yájú àwọn àfáà àjẹ́kọ́ yẹ wa wípé ibi tọ́lọ́run ọba ti lò ní múfúrọ́dù yẹn lìjìns òní lìjìns òní ibi tó ti lò pẹ̀lú jámù yẹn gbogbo ẹ̀ náà lápapọ̀ méjì náà ni kìí ṣe púpọ̀ ìgbà míì èyàn afẹ́ rìfà sí nǹkan méjì èyàn ò lò plural nínú èdè lágbára ìgbà míì èyàn afẹ́ rìfà sí nǹkan tó pọ̀ èyàn ò lò ẹyọ kan tó bá ti jẹ́ lìlìjìn lápòjúwe èyàn lè sọ wípé ọkùnrin ó lágbára ju obìnrin lọ. kìí ṣe ọkùnrin ẹyọ kan èyàn tọ́ka sí èyàn tọ́ka sí pé ìran ìjọkùnrin ó lágbára ju obìnrin lọ torí pé a lè rí nínú obìnrin tó lágbára ju ọkùnrin lọ àmọ́ ìran ìjọkùnrin jíǹsù ni mo fi ń sọ̀rọ̀ jíǹsù ni mo fi ń sọ̀rọ̀ yìí ó kún lédè ju kí n sọ pé àwọn ọkùnrin tí n bá sọ bẹ́ ọ̀rọ̀ yìí pé orípẹ́ fi ṣe gbogbo ọkùnrin ló lágbára jù jù lọ so bákan náà tí n bá sọ pé ọwọ́ tó ti yé ìyẹn náà máa ń sọ ní èdè Yorùbá ìyẹn lè gba ah, owó ló dé nígbà tọwọ́ mi ò kán ọwọ́ kan lè yẹn sọ ṣùgbọ́n méjèèjì lè yẹn rí báyìí so ibi tọ́lọ̀ bá ti lò ní ẹyọ kan méjì náà ibi tọ́ bá ti lò ní púpọ̀ méjì náà so ó fẹsẹ̀ rinlẹ̀ nínú to ahli sunnati wal jama'a pé lillahi yadan ọlọ́run ọba ní ọwọ́ méjì kìlìtà umá yumna méjèèjì sì ní ọ̀tún ni kò sí ó sì ń bẹ̀ pàápàá jùlọ nígbà tí òsì yẹn bá túmọ̀ anaqs wáyé ànífìròyìn ọlọ́run gbogbo gbàtàbà máa ròyìn ọwọ́ ọlọ́run àpọ́nlé ìyì ní ká fún ọ̀rọ̀ ìdí nìyẹ tá a fi sọ fún wa wípé bó ti wulẹ̀ ká tú sí ẹ má fi ọ̀yọ́ lọ ẹ má sọ pé ọwọ́ bàjẹ́ ẹ má fi ọ̀yọ́ òun ló yé o bó ṣe tọ́sí a lè ọwọ́ ti wá báyìí. ṣé aláwọn jọ̀hàmíyà àtàwọn alìmọ̀tẹ́sílà àwọn ń ṣe tàwílù yádì lọ sí alìkúdírọ́tì alìkúdírà wọ́n ní agbára rárá ọwọ́ tó pẹ̀hùn náà àgbúdọ̀ ṣe tààfíì ìgbé sí àwọn jàmíyà àtàwọn mọ̀tẹ́sílà ọ̀nà àwọn ilé ilé náà wà nínú àwọn nǹkan tí a rí mú nínú ayà bákan náà a rí mú bẹ̀rù pé ọlọ́rẹ tó bù háyà lọ́lọ́ ìròyìn ọlọ́run ọba yìí ó gbúdọ̀ bí nǹkan kan sẹ́mi èmi àti ẹ láàárọ̀ kí ni tó yẹ kó bí sẹ́mì wa ó yẹ kọ́kàn wọ́n balẹ̀ tá ń lọ́hùn ọlọ́rẹ lọ́lọ́hùn yóò ta mi lọ́rẹ jù lákòjúwe èèyàn wà nǹkan kan bóyá àìlera wà fún ọ òṣòwò lọ́wọ́ rẹ ọwá kájọ sójú kan ẹnìkan wá ní kí ló ṣe ohun orí tó wó jẹ ni àà ó mọ lámọ́rin ni tá lẹ́ ní yẹn àà ọlọ́rẹ̀ tó bù àyà èyàn ò lè déwájú ẹ̀ kéèyàn padà àti téèyàn ò bá rí ṣùgbọ́n tó bá lè dọ́dọ̀ rẹ̀ báyìí àà ó lè padà lófo jẹ́mọ́ sílẹ̀ yóò ṣe ẹni yóò mọ̀ra kò tí ì gba nǹkan o ṣùgbọ́n kan rẹ̀ balẹ̀ wọ́n ní àfi tí nìyàtíwájẹ́ nítorí pé o ti gbọ́rò yìí bí ọ̀rẹ́ rẹ̀ ṣe gba àyè tó ọmọnìyàn ẹgbẹ́ rẹ̀ yọ wọ́n wá sọ pé ọlọ́run ọlọ́run ròyìn ara rẹ̀ pé bàlìyàdá umabisu ọ̀tán yóò tún gàfẹ́ṣẹ́ ọlọ́run ní ọwọ́ òun méjèèjì kí ló dé tọ́kàn rẹ̀ ò balẹ̀ wípé tí mo ń tọrọ Ọlọ́run ó ṣe fún mi torí pé ọrẹ tó pọ̀ kò ń bẹ lọ́wọ́ rẹ̀ eléyìí ni asaru ma'arifatul asma'i was sifat nínú erí pa asaru ma'arifatul asma'illahi was sifat fi hayatil muslim nínú erí pa tí ká nímọ̀ nípa ókọ Ọlọ́run àtàwọn òròyìn ẹ̀ tí máa kó nínú ìgbésí ayé mùsùlùmí ni pé mo ń fihàn lọ́kàn balẹ̀ bí wọ́n bá gbàgbọ́ orúkọ Ọlọ́run àtàwọn nínú orúkọ ọlọ́run ní pé ọba ọlọ́rẹ ni tán bá ìjọpọ̀ lọ́rẹ lẹ̀dá kan ọkàn yóò balẹ̀ àìfàìmọ́dọ́dọ̀ rẹ̀ ni mi ní rí nǹkan gbà àìfàìmọ́bẹ̀ ọlọ́run lọ́wọ́ ní fi tàn fẹ́lẹ̀ wà lọ́wọ́ èyí ó ti tó ní tọ́kàn yóò fi balẹ̀ abẹ́ Allah subhanahu